ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní òun ni ìgbé ayé ọlọ́run a ó kà látinú ìwé Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún tó kà báyìí nítorí náà mò ń sọ fún yín mo sì ń bẹ̀ yín ní orúkọ olúwa pé kí ẹ má máa hùwà bíi ti àwọn abọ̀rìṣà mọ́ àwọn tí wọ́n ń hùwà gẹ́gẹ́ bí èrò asán ọkàn wọn. wọ́n fi ẹ̀sùn kan Nkechi wípé ó jí owó ẹgbẹ́ alájẹsẹ́kù tí wọ́n ń ṣe nítorí pé òun tìkára rẹ̀ tilẹ̀ wà láàrin àwọn ẹni tí wọ́n ṣe owó ẹgbẹ́ báṣubàṣu. Basu ṣùgbọ́n kò tilẹ̀ bìkítà pé àwọn ènìyàn mọ̀ ó ti gbàgbé wípé yàtọ̀ sí gbogbo àwọn ẹni tí ó kù àwọn ènìyàn ní ìrètí tí ó ga nípa ti òun nítorí pé wọ́n gbàgbọ́ wípé onígbàgbọ́ ni èyí gan ni ìdí tí wọ́n fi fi ṣe akápò ẹgbẹ́ wọn Nkechi kùnà láti ṣe aṣojú Kristi ìgbé ayé kìrìsìtẹ́nì dá lé fífi ìgbé ayé ọlọ́run hàn ó dá lórí mímú kí ìgbé ayé kristi eléyìí tí a ti gbà nípa oore ọ̀fẹ́ ọlọ́run farahàn nínú ayé wa nítorí wípé kò tilẹ̀ sí ènìyàn ẹlẹ́ran ara ẹni tí ó yẹ fún ìgbé ayé náà gbogbo wa la ní ìgbà àtẹ̀yìnwá lóòótọ́ bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó di àtúnbí láti inú oyún gbogbo wa láti jẹ́ aláìgbàgbọ́ ní ìgbà kan rí kí ó tó di wípé Kristi gbà wá là ó ṣeé ṣe fún wa gẹ́gẹ́ bí ènìyàn láti máa tẹ̀síwájú nínú ìgbé ayé àtijọ́ wa ṣùgbọ́n a nílò láti gbà àti láti wá sí ìkóríta náà níbi tí a ti mọ̀ wípé rírìn nínú ìgbé ayé àtẹ̀yìnwá yìí kò jẹ́ èrè kankan fún wa tàbí fún Ọlọ́run níṣe ni ó ń ṣe iṣẹ́ ikú ṣùgbọ́n rírìn nínú ìgbé ayé tuntun eléyìí tí ẹ̀mí Ọlọ́run fi fún wa ó ń so èso ìyè àti àlàáfíà a lè rí eléyìí nínú ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹfà ẹ máa lọ sínú ayé lónìí ẹ máa mọ̀ wípé ó ti gba ìgbé ayé tuntun ti Kristi ní inú rẹ ó sì ti ní agbára láti rìn nínú ìgbé ayé Ọlọ́run tako gbogbo ohun tí yóò mú ọ láti rìn gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ tàbí láti gbé gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ nípa lílọ káàkiri ní mímọ̀ nínú ọkàn rẹ pé ọlọ́run wà pẹ̀lú rẹ pé ọlọ́run wà pẹ̀lú rẹ ní ìgbà gbogbo àti pé ọlọ́run wà ní ìhà rẹ ní gbogbo ìgbà má ṣe mú ọlọ́run bínú nípa ṣíṣe àìgbọràn sí òfin rẹ̀ tàbí sí ọ̀rọ̀ rẹ̀ tàbí nípa àìkàsí ọlọ́run fúnra rẹ̀ nínú ọkàn rẹ̀ bákan náà rántí wípé nítorí pé o ti gba ìgbé ayé tuntun yìí ní ìsinsìnyí yìí ìwọ pẹ̀lú gbogbo ayé àti àwọn ẹni tí ó wà ní àyíká rẹ ní ìrètí tí ó ga nípa tìrẹ àdúrà dúpẹ́ lọ́wọ́ olúwa fún ìgbé ayé ọ̀run tí ó ti fún fún ọ béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ọlọ́run kí ó fi agbára fún ọ láti rìn nínú ìgbé ayé rẹ̀ ní ìgbà gbogbo ǹjẹ́ o ti di àtúnbíbí o ti fẹ́ láti fi ayé rẹ fún Kristi níbikíbi tí o bá wà ní àkókò yìí tẹ orí rẹ ba kí o sì wí tẹ̀lé mi pé Jésù Olúwa mo dúpẹ́ nítorí pé o kú fún mi mo jẹ́wọ́ lónìí wípé ìwọ ni olúwa àti olùgbàlà mi wá sínú ọkàn mi lónìí kí o sì máa bá mi gbé fún mi lágbára nípa ẹ̀mí rẹ láti máa rìn ní inú ìgbé ayé ti ọlọ́run àti láti máa ṣe ohun gbogbo tí ó wu olúwa jésù olúwa wa tí o bá gbàdúrà yìí pẹ̀lú mi ṣe àkíyèsí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà ní òpin ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí o lè lo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí láti kàn sí wa. àyọkà látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà láti inú ìwé kọ́rìntì kínní orí kẹfà àti orí ìkeje ẹ máa bá wa kà lọ. kọ́rìntì kínní orí kẹfà kí ló dé tí ẹni tí ó bá ní ẹ̀sùn sí ẹnìkejì rẹ̀ fi ń gbé ẹjọ́ lọ síwájú àwọn aláìgbàgbọ́ àbí ẹ kò mọ̀ pé àwọn onígbàgbọ́ ni yóò ṣe ìdájọ́ ayé? nígbà tí ó jẹ́ pé ẹ̀yin ni ẹ ó ṣe ìdájọ́ ayé ó ti wá jẹ́ tí ẹ kò fi lè ṣe ìdájọ́ àwọn tí ó kéré jùlọ àbí ẹ kò mọ̀ pé àwa onígbàgbọ́ ni yóò ṣe ìdájọ́ àwọn áńgẹ́lì mélòó mélòó wá ni àwọn nǹkan ti ayé yìí bí ẹ bá ní ẹ̀sùn nípa nǹkan ti ayé kí ló dé tí ẹ fi ń pe àwọn aláìgbàgbọ́ tí kò lẹ́nu nínú ìjọ láti máa jókòó lórí ọ̀rọ̀ yín kí ojú bá lè ni mo fi ń sọ̀rọ̀ báyìí ṣé kò wá sí ẹnikẹ́ni láàrin yín tí ó gbọ́n tó láti dá ẹjọ́ fún ẹnìkan àti arákùnrin rẹ̀ ni dípò kí ẹ ṣe bẹ́ẹ̀ onígbàgbọ́ ń pe onígbàgbọ́ lẹ́jọ́ níwájú àwọn aláìgbàgbọ́ nǹkan kan kù díẹ̀ kí ó tó nípa ìgbàgbọ́ yín òun ni ó mú kí ẹ máa ní ẹ̀sùn sí ara yín kí ni kò jẹ́ kí olúkúlùkù yín kúkú máa gba ìwọ̀sí kí ni kò jẹ́ kí ẹ gba ìrẹ́jẹ kàkà bẹ́ẹ̀ ńṣe ni ẹ ń fi ìwọ̀sí kan ara yín tí ẹ ń rẹ́ ara yín jẹ ẹ̀yin tí ẹ jẹ́ onígbàgbọ́ àbí ẹ kò mọ̀ pé kò sí aláìṣòdodo kan tí yóò jogún ìjọba Ọlọ́run ẹ má tan ara yín jẹ kò sí àwọn oníṣekúṣe tàbí àwọn abọ̀rìṣà àwọn àgbèrè tàbí àwọn oníbàjẹ́ tàbí àwọn tí ó ń bá ọkùnrin lò pọ̀ bí obìnrin àwọn olè tàbí àwọn olójúkòkòrò àwọn ọ̀mùtípara tàbí àwọn abanijẹ́ tàbí àwọn oníjìbìtì tí yóò jogún ìjọba ọlọ́run. àwọn mìíràn wà nínú yín tí wọ́n ń wu irú ìwà báyìí tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí a ti wẹ̀ yín mọ́ a ti yà yín sọ́tọ̀ a ti dá yín láre nípa orúkọ olúwa jésù kristi àti nípa ẹ̀mí ọlọ́run wa ẹnìkan lè sọ pé kò sí ohun tí kò tọ̀nà fún mi láti ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan tí o lè ṣe ni yóò ṣe ọ́ ní àǹfààní kò sí ohun tí kò tọ̀nà fún mi láti ṣe ṣùgbọ́n n kò ní jẹ́ kí ohunkóhun jọba lé mi lórí oúnjẹ wà fún ikùn ikùn sì wà fún oúnjẹ ṣùgbọ́n àti oúnjẹ àti ikùn ni Ọlọ́run yóò parun ara kò wà fún ṣíṣe àgbèrè bí kò ṣe pé kí a lò ó fún Olúwa bẹ́ẹ̀ ni Olúwa wà fún ara bí ọlọ́run ti jí olúwa dìde kúrò nínú òkú bẹ́ẹ̀ ni yóò jí àwa náà pẹ̀lú agbára rẹ̀ àbí ẹ kò mọ̀ pé ẹ̀yà ara kristi ni àwọn ẹ̀yà ara yín jẹ́ ṣé kí a wá sọ ẹ̀yà ara kristi di ẹ̀yà ara àgbèrè ni ọlọ́run má jẹ́ ẹ́ àbí ẹ kò mọ̀ pé ẹni tí ó bá alágbèrè lò ti di ara kan pẹ̀lú rẹ̀ ìwé mímọ́ sọ pé àwọn méjèèjì yóò di ara kan ṣùgbọ́n ẹni tí ó bá ní ìdàpọ̀ pẹ̀lú Olúwa di ọ̀kan pẹ̀lú rẹ̀ nínú ẹ̀mí ẹ sá fún ìwà àgbèrè gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn lè máa dá kò kan ara Olúwa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ń ṣe àgbèrè ṣe é sí ara òun tìkára rẹ̀ àbí ẹ kò mọ̀ pé ara yín ni ibùgbé ẹ̀mí mímọ́ tí ó wà nínú yín tí ẹ gbà láti ọ̀dọ̀ Ọlọ́run àti pé kì í ṣe ẹ̀yin ni ẹni ara yín iyebíye ni Ọlọ́run rà yín nítorí náà ẹ fi ara yín yin ọlọ́run. kọ́ríntì kínní orí keje ọ̀rọ̀ lórí àwọn nǹkan tí ẹ kọ nípa rẹ̀ ó dára tí ọkùnrin bá lè ṣe é kí ó má ní obìnrin rárá ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù ọkùnrin ní aya tirẹ̀ kí olúkúlùkù obìnrin sì ní ọkọ tirẹ̀ ọkọ gbọ́dọ̀ máa ṣe ẹ̀tọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ sì ni ìyàwó náà gbọ́dọ̀ máa ṣe ẹ̀tọ́ pẹ̀lú ọkọ rẹ̀ kì í ṣe ìyàwó ni ó ní ara rẹ̀ ọkọ rẹ̀ ni ó ní bákan náà ni ọkọ òun náà kò dá ara rẹ̀ ní ìyàwó rẹ̀ ni ó ní ọkọ àti aya kò gbọ́dọ̀ fi ara wọn dú ara wọn àfi bí wọ́n bá jọ gbà pé fún àkókò díẹ̀ àwọn yóò yàgò fún ara wọn kí wọ́n lè tẹra mọ́ àdúrà gbígbà lẹ́yìn àkókò díẹ̀ yìí kí wọ́n tún máa bá ara wọn lò pọ̀ kí sátani má bàa dán wọn wò tí wọn kò bá lè mú ara dúró. mo sọ èyí kí ẹ lè mọ̀ pé mo yọ̀ǹda fún yín pé kí ẹ ṣe bẹ́ẹ̀ ni kì í ṣe pé mo pa á láṣẹ. ohun tí ìbá wù mí fún yín ni pé kí gbogbo ènìyàn rí bí mo ti rí. ṣùgbọ́n ẹ̀bùn tí ọlọ́run fún olúkúlùkù yàtọ̀. ó fún àwọn kan ní oríṣi kan ó fún àwọn mìíràn ní oríṣi mìíràn mò ń sọ fún àwọn tí kò ì tí ìgbéyàwó àti fún àwọn opó pé ó dára fún wọn láti dá wà bí mo ti wà ṣùgbọ́n bí wọn kò bá lè mú ara dúró wọ́n ní láti gbéyàwó nítorí ó sàn kí wọ́n gbéyàwó ju pé kí ara wọn máa gbóná nítorí èrò ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin mo ní ọ̀rọ̀ fún àwọn tí ó ti gbéyàwó ọ̀rọ̀ tèmi fúnra mi kọ́ bí kò ṣe ti olúwa wa aya kò gbọ́dọ̀ kọ ọkọ rẹ̀ ó bá kọ ọkọ rẹ̀ ó ní láti dá wà ni bí bẹ́ẹ̀ kọ́ kí ó bá ọkọ rẹ̀ rẹ́ kí ó padà sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ náà kò gbọdọ̀ kọ aya rẹ̀ mo ní ọ̀rọ̀ fún ẹ̀yin yòókù èrò tèmi ni o kì í ṣe ọ̀rọ̀ olúwa wa bí ọkùnrin onígbàgbọ́ kan bá ní aya tí kì í ṣe onígbàgbọ́ tí ó bá wọ aya rẹ̀ láti máa bá a gbé kí ọkọ má ṣe kọ̀ ọ́ bí obìnrin onígbàgbọ́ bá ní ọkọ tí kìí ṣe onígbàgbọ́ tí ó bá wu ọkọ rẹ̀ láti máa bá a gbé kí ó má ṣe kọ ọkọ rẹ̀ nítorí ọkọ tí kìí ṣe onígbàgbọ́ di ẹni ọlọ́run nípa aya rẹ̀ aya tí kìí ṣe onígbàgbọ́ di ẹni ọlọ́run nípa ọkọ rẹ̀ bí èyí kò bá rí bẹ́ẹ̀ aláìmọ̀ ọlọ́run ni àwọn ọmọ yín ìbá jẹ́ ṣùgbọ́n nísinsìnyí ẹni ọlọ́run ni wọ́n ṣùgbọ́n bí ẹni tí kìí ṣe onígbàgbọ́ bá yàn láti fi ẹnì kejì tí ó jẹ́ onígbàgbọ́ sílẹ̀ kí ó fi í sílẹ̀ kò sí ọ̀ranyàn fún ọkọ tàbí aya tí ó jẹ́ onígbàgbọ́ nínú irú ọ̀ràn báyìí kí ẹ wà ní àlàáfíà ní ipò tí Ọlọ́run pè yín sí nítorí ta ni ó mọ̀ bóyá ìwọ aya ni yóò gba ọkọ rẹ là tàbí ta ni ó mọ̀ ìwọ ọkọ bóyá ìwọ ni ó gba aya rẹ là kí olúkúlùkù máa gbé ìgbé ayé rẹ̀ bí olúwa ti yàn án fún un kí ó sì wà ní ipò tí ó wà nígbà tí ọlọ́run fi pè é láti di onígbàgbọ́ bẹ́ẹ̀ ni mo fi ń kọ́ gbogbo àwọn ìjọ bí ẹnikẹ́ni bá jẹ́ ẹni tí ó kọlà nígbà tí a pè é kí ó má ṣe pa ìlà rẹ̀ rẹ́ bí ẹnikẹ́ni bá jẹ́ aláìkọlà nígbà tí a pè é kí ó má ṣe kọlà àti akọlà ni àti akòkọlà ni pàtàkì sí èyí tí ó ṣe pàtàkì ohun tí ó ṣe pàtàkì ni pípa àwọn òfin Ọlọ́run mọ́ kí olúkúlùkù wà ní ipò tí ó wà nígbà tí a pè é láti di onígbàgbọ́ ẹrú ni ọ́ nígbà tí a fi pè ọ́ má ṣe gbé ilé kàn ṣùgbọ́n bí o bá ní àǹfààní láti di òmìnira lo àǹfààní rẹ nítorí ẹrú tí a pè láti di onígbàgbọ́ di òmìnira lọ́dọ̀ Olúwa bákan náà ni ẹni òmìnira tí a pè láti di onígbàgbọ́ di ẹrú Kristi iyebíye ni Ọlọ́run rà yín ẹ má ṣe di ẹrú ènìyàn mọ́ ẹ̀yin ará ipòkípò tí olúkúlùkù bá wà tí a bá fi pè é níbẹ̀ ni kí ó máa wà níwájú Ọlọ́run n kò ní àṣẹ kan láti ọ̀dọ̀ Olúwa láti pa fún àwọn wúndíá ṣùgbọ́n mò ń sọ ohun tí mo rò gẹ́gẹ́ bí ẹni tí Olúwa ti ṣàánú fún tí ènìyàn sì lè gbẹ́kẹ̀lé mo rò pé ohun tí ó dára ni pé kí ènìyàn má ṣe kúrò ní ipò tí ó wà nítorí àkókò ìpọ́njú ni àkókò yìí bí o bá ti gbéyàwó má ṣe wá ọ̀nà láti kọ aya rẹ bí o bá sì ti kọ aya rẹ má ṣe wá ọ̀nà láti tún gbé ìyàwó ṣùgbọ́n bí o bá gbéyàwó kì í ṣe ẹ̀ṣẹ̀ bí wúndíá náà bá sì lọ́kọ kò dẹ́ṣẹ̀ ṣùgbọ́n irú àwọn bẹ́ẹ̀ yóò ní ìpọ́njú ní ti ara bẹ́ẹ̀ ni n kò sì fẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí yín ẹ̀yin ará ohun tí mò ń sọ nìyí àkókò tí ó kù fún wa kò gùn nínú èyí tí ó kù kí àwọn tí wọ́n ní ìyàwó ṣe bí ẹni pé wọn kò ní kí àwọn tí ń sunkún máa ṣe bí ẹni pé wọn kò sunkún kí àwọn tí ń yọ̀ máa ṣe bí ẹni pé wọn kò yọ̀ kí àwọn tí ń ra nǹkan máa ṣe bí ẹni pé kì í ṣe tiwọn ni ohun tí wọ́n ní kí àwọn tí ó ń lo dúkìá ayé máa lò ó láì dára dé pátápátá nítorí bí ayé yìí ti ń rí ó ń kọjá lọ ṣùgbọ́n mo fẹ́ rí i pé ẹ kò ní ìpayà kan tí yóò mú ọkàn yín wúwo ẹni tí kò bá ní ìyàwó yóò máa páyà nípa nǹkan olúwa yóò máa wá ọ̀nà láti ṣe ohun tí ó wu olúwa ṣùgbọ́n ẹni tí ó bá gbéyàwó yóò máa páyà nípa nǹkan ti ayé yìí yóò máa wá ọ̀nà láti tẹ́ ìyàwó rẹ̀ lọ́rùn ọkàn rẹ̀ yóò pín sí méjì obìnrin tí kò bá lọ́kọ tàbí obìnrin tí ó bá jẹ́ wúńdíá yóò máa páyà nípa nǹkan ti olúwa yóò máa wá ọ̀nà tí yóò fi ya ara rẹ̀ àti ọkàn rẹ̀ sọ́tọ̀ fún olúwa ṣùgbọ́n obìnrin tí ó bá ní ọkọ yóò máa páyà nípa àwọn nǹkan ayé yóò máa wá ọ̀nà láti tẹ́ ọkọ rẹ̀ lọ́rùn fún ire ara yín ni mo fi ń sọ èyí fún yín kì í ṣe láti dín òmìnira yín kù ohun tí mò ń fẹ́ ni pé kí ẹ lè gbé irú ìgbé ayé tí ó yẹ kí ẹ lè fi gbogbo ara ṣe iṣẹ́ olúwa láì wo ọ̀tún tàbí òsì ṣùgbọ́n bí ọkùnrin kan bá rò pé òun ń ṣe ohun tí kò tọ́ pẹ̀lú wúndíá àfẹ́sọ́nà rẹ̀ tí wúndíá náà bá ti dàgbà tó tí ọkùnrin náà kò bá lè mú ara dúró kí ó ṣe ìgbéyàwó bí ó bá fẹ́ ẹ̀ṣẹ̀ kọ́ kí wọ́n ṣe ìgbéyàwó ṣùgbọ́n ẹni tí ó bá pinnu nínú ọkàn rẹ̀ tí kò sí ìdí tí ó fi gbọ́dọ̀ ṣe ìgbéyàwó bí ó bá lè kó ara rẹ̀ ní ìjánu tí ó sì ti pinnu ní ọkàn ara rẹ̀ pé òun yóò jẹ́ kí wúńdíá òun wà bí ó ti wà nǹkan dáradára ni ó ṣe ní gbólóhùn kan ẹni tí ó bá gbé wúńdíá rẹ̀ ní ìyàwó kò ṣe nǹkan burúkú ṣùgbọ́n ẹni tí kò bá gbé e ní ìyàwó ni ó ṣe ohun tí ó dára jùlọ a ti so obìnrin pọ̀ mọ́ ọkọ rẹ̀ níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ bá wà láàyè ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú ó ní òmìnira láti tún ní ọkọ mìíràn tí ó bá fẹ́ ṣùgbọ́n onígbàgbọ́ nìkan ni ó lè fẹ́ ṣùgbọ́n mo rò pé ó sàn fún un púpọ̀ jùlọ tí ó bá dá wà mo sì rò pé èmi náà ní ẹ̀mí ọlọ́run. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional àgbà yín ní ó yànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.